ọmọ gọ́tà ọmọ títì téèyàn kan bá bí ẹni ìyá Mohbad tó ń support ẹ ó tún gbé ṣépè just because ó grant interview lẹ́yìn Now, now ṣẹ́wárí reason to mo fi sọ pé Wunmi ò mọ àwẹ̀ nípa interview yẹn ìyá Mohbad said a lot of things in that interview i'm gonna be reading that interview màá dẹ̀ máa analyse ẹ̀ fún yín back to back please share this video and invite people. Shengbomi. Now, I'm going to be reading that interview to you back to back. Please bear with me. Now, ṣẹ́rí interview tí olóbùkún ọmọ ọmọ tó wà lórí TikTok yẹn. Sister, tẹ́ bá wò okay Sherry, interview tọmọ tó wà lórí tiktok yẹn tó gbé jáde mo ti gbàgbé orúkọ ọmọ yẹn ṣé ń gbọ́ mi tèmi Lola, ọmọ tó wà lórí tiktok yẹn Sherry, rí ìtàn gbé jáde lórí tiktok yẹn wọ́n ti doctor ẹ̀ nǹkan tí olórí búkọ ọmọ kékeré tó jẹ́ pé ọmọdé ọmọ tó ń ṣe tó máa ń parọ́ tó ń support omi lórí lórí lórí Instagram ọmọ kékeré ni òkú etí fọ́tí o ọmọ tó fẹ́ gba ìpè ayérayé sórí why did she doctor that nǹkan tó gbé sọ́dọ̀ yẹn kí ló dé tó ṣe doctor ẹ̀ èyí tí tèmi lọ lágbé lórí Instagram wọ́n ti doctor ẹ̀ full interview tí ìyá Mohbad ṣe máa kà fún yín bí now because ìyá Mohbad sọ òótọ́ interview olórí burúkú Karimọ́ Táyé òye ẹni táyé ń ṣépè fún olórí burúkú the black sheep of the family Karimo wá sọ pé nsìn wọ́n wá fẹ́ twist ọ̀rọ̀ tí ìyá Mohbad ti sọ wọ́n ti rí pé ó sọ òótọ́ ọ̀rọ̀ tajẹ̀ tí tèmi dẹ̀ máa pick point fún yín lọ́sàn-án yìí Karimo wá wọ́n wá ń gbé kiri gbogbo àwọn olórí burúkú àṣàna group wọ́n wá ń gbé kiri sí pé punch twist ọ̀rọ̀ màmá Mohbad pé kò ń ṣe nǹkan sọ nìyẹn ẹ in a in a same country ṣe ń mi odindi odindi newspaper ẹ wá sọ̀rọ̀ sí volume koni volume mo ń volume ẹ wá okay now Miranda sing. I think you are Mary sing. Oda bi thirty three ten ló ń lò can you all confirm TikTok can you come back? to hold on please ẹ̀yin tí ẹ̀ wò below lórí Facebook please can you confirm is the volume okay please because Mary Oda bi thirty three ten ló ń lò àwọn Motorola hello moto Oda bi nǹkan tó ń Is the volume okay? Facebook, please confirm. Eh, Mary to sọ pé volume ò sí yẹn. Ẹ lọ wò dáadáa, ẹ lọ mọ̀ tó ló 3310. God bless you, ẹ ṣé. Ẹ ṣé àǹtí Yẹmí. Ṣé say. tún sọ yín. Ṣé rí ọ̀rọ̀ punch tán gbé fún yín lórí TikTok, lórí Instagram. Wọ́n ti doctor ẹ̀ gẹ́yẹn ó yọ èyí tó fẹ́ favor wọn jáde kó ńbẹ̀ now Karimowa ti ń gbé kiri àwọn tíìmù Wùnmí ti ń gbé kiri àwọn olórí burúkú group àwọn tó jẹ́ pé bó ṣe wà yẹn gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ìyá Mohbad àti bàbá Mohbad ó máa ṣẹlẹ̀ sí wọn tẹbítẹbí tiran tiran àbí nǹkan tí mo sọ yé now wọn wá ti lọ twist ẹ̀ sìn Kàrímọ́ màá kà nǹkan tí Kàrímọ́ gbé sórí péjẹ fún Kàrímọ́ wá ń gbé kiri gbogbo wọn ń kiri pé punch wọ́n twist interview ya Mohbad báwo ló ṣe máa twist ẹ sọ fún mi nǹkan tí ya Mohbad sọ ló kọ síbẹ̀ just because mama Mohbad kò sọ nǹkan tó fẹ́ ká gbọ́ ṣé ń gbọ́ mi wọ́n wa sọ pọ́n twist ẹ̀ wọ́n ní ó mama mubad interview to start with why did mama mubad go to punch mama mubad fe jẹ́ ká rí àwọn àṣírí kan normally ibi tẹ́tí máa mọ̀ pé wùn mí ò mọ̀ nípa interview yẹn nìyẹn ṣé gbogbo yín rántí pé sahara ni Wùmí máa ń lò ṣe rántí àmọ́ bí Mohbad ṣe dé punch mi mento introduce mama Mohbad sí punch ṣe ń mi because tó bá yẹ pé ìyá Mohbad fẹ́ sọ̀rọ̀ ilé òótọ́ tí Wùmí dẹ̀ mọ́ ń ẹ̀ ṣe ń mi sahara reporter ló máa lò òkú òkú pépà sahara tó ti kú tí ò ti mọ̀ pé dead on arrival lòun ṣe ń mi but èmi ò mọ nǹkan tọ́lọ́run fẹ́ ṣe ń bẹ̀ yẹn gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń kárí justice àtẹ̀yin tẹ́ gbójú síta àtẹ̀yin tẹ́ wà lẹ́ńkùlé àtẹ̀yin tẹ́ wà lẹ́yìn odi gbogbo ẹ̀yin tẹ́ ń fún justice ní kọ̀wọ́ inú lẹ́yìn ẹ má dákẹ́ àdúrà o my gifters on on on tiktok god bless you god bless you ẹ má dákẹ́ àdúrà o àdúrà wa ń gbà o ó dẹ̀ máa gbà dọjọ́ alẹ́ èmi tí mo sọ bẹ́ẹ̀ fún ni until we get justice we are not relenting soon. am I communicating èmi ò mọ ẹni tó gbé ìyá Mohbad lọ punch mi mọ ẹni tó sọ fún ìyá Mohbad kó grant interview punch because normally tó bá jẹ́ pé Wùnmí ló fẹ́ lead interview yẹn Sahara reporter ló máa am I communicating now that is not the bone of contention Mama, màmá kakini tí ìyá Mohbad sọ bíbá ṣe léyìí tí Tèmilọ́lá gbé wọn ti doctor ẹ̀ tẹ bá wo eléyìí tí punch gbé síta gangan àti tí Tèmilọ́lá gbé ẹ you ti one come back. bẹ̀ only kò ti favour one. One sọ punchy punch twisting cutting my tí màmá body, sọ ẹ jẹ́ ká Um, kà mọ́ bọ̀ ẹ máa for me, ní sùúrù fún mi because kíní yẹn tiny go, so I will have to expand my wá association. But now this is the beginning of the punch paper Abosede the mother of late singer Iléyòluwa Loba aka Mohbad speaks with Naomi Chima thank God pé Naomi Chima kò ṣẹtiri kò tẹ̀ tún ṣọmọ Yorùbá tàbá sọ pé wọ́n ti bribe ẹ̀ Naomi Chima ló ń jẹ́ ó wá lè gbọ́ Yorùbá ṣòtì yín because ìyá Mohbad ò ní capacity láti sọ òyìnbó so definitely ẹni tó lè tó gbọ́ Yorùbá tó dẹ̀ máa interpret ṣé nǹkan tí mo sọ yẹn lọ́ọ́ máa gbé fún now Naomi Chioma about the controversies that have trailed her son's death, as well as the relationship with her ex-husband, Mohbad's dad. It has been alleged that you left your former marriage when Mohbad was little because you were pregnant for another man. What actually led to the breakup of your union with his dad? Now, I am not going to be talking about the family issue. It is none of my freaking business. Mo ti sọ but if need be tó bá nídìí pé mo fẹ́ mẹ́ni lọ sí àwọn nǹkan kan bẹ̀ tí mo fẹ́ yọ jáde màá máa sọ fún yín ṣe ti mo fe yo jade maa so fun yin se now eje kí all that happened about ten years ago when I left Joseph Mohbad's dad that they have been using to fight me is what I want to speak about. Since then, they have been fighting with me, Mama Mohbad ló saying that I left my children. I never left my children for 10 years. I did not drop them with anyone. Their father Joseph was the one that wanted to kill me. He wanted to stab me to death. <laughs> Yet, I still stayed. However, some people sent my parents a message that they should come and take me away from his house before he would kill me. Joseph is lying that he caught me cheating on him. Many people have been calling me an adulterer because of the lies he told against me. Ṣé ń gbọ́ mi. Ìyá Mohbad sọ pé òun ò ṣe ṣìnà. Ipe bàbá kan fẹ́ pa òun ni. Now kí ni reason tí bàbá ṣe fẹ́ pa? Ọkùnrin ò kàn lè dédé jí láàárọ̀ ọjọ́ kan. Kó kàn sọ pé òun fẹ́ pa ìyàwó tó fẹ́ ní ṣùlọ́kà tó dẹ̀ bímọ fún. Ṣé ń gbọ́ mi? Kí ni reason tí bàbá ṣe fẹ́ pa ìyá Mohbad tó bá wá jẹ́ pé lóòótọ́ ṣe ń gbọ́ mi ni bàbá kọ̀ déédéé yọ àdá pé òun fẹ́ pa mama Mohbad Mohbad ò ní kọ ten years I know see mommy. gbogbo orin Mohbad ti jẹ́ kó yé wa pé nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé òun lòun ń sọ wa but mama Mohbad o twist case ẹ̀sìn ìgbà kan mi mọ́bi tí bàbá ti lọ sọ̀rọ̀ yẹn lọ́dọ̀ ẹ̀kan náà blogger tó ń justice Baba dárúkọ ẹni tí màmá Mohbad ń dó láàrin ilé wọn ó everything up to today mama Mohbad ò challenge ẹ kò sọ pé rọ ló ń pa kò lọ gbé bọ̀bọ̀ yẹn wá kó wá já as a matter of fact kàkà kí màmá kó gbé pé wọ́n ń pe òun láṣẹ́wó kúrò lórí ẹ̀ àwọn tó ń wá justice fọmọ ẹ̀ àwọn ló ń ṣépè fún ìyá bad. wọ́n your best ẹ wọ́n your best ẹ is none of my freaking business àti sọ yẹn kọjá àtúwọ́ tàbí èlùbọ́ ni ẹ so yen koja atuwo tabi elubo ni so i am not gonna accept what you told Punch about the reason you left your husband's place it is your choice But for you leaving your husband's place, ẹ jẹ́ kí n sọ Yorùbá. Fún yín láti kúrò nílé ọkọ yín ìyá Mohbad. Tẹ́ wá feel pé ẹ fi ọmọ okay, ẹ jẹ́ ká wò báyìí tẹ́ ń gbọ́ mi. Màmá màmá Mohbad sọ pé bàbá ló yọ̀bẹ sóhun pé kó máa lọ. Kò ṣe àbí. Bàbá yọ̀bẹ sí ẹ For no reason. Ṣé o mọ a àwọn ọmọ yẹn ni bàbá ti sọ́rí dáadáa pé òkè tóun bá ti sọ pé kó má wálé tóun ò dẹ̀ sọ ó ní ṣèbó mọ school àwọn ọmọ yẹn ó mọ báwọn ọmọ yẹn ṣe ń lọ school ó mọ anything which I don't want to go in there now because a ti sọ yẹn kọjá past tense yẹn present tense That's ń When you níwọ́ am I communicating so nǹkan tó sọ́mọ̀ ẹ̀yà Mohbad it's all shenanigans it is all lies now ẹ jẹ́ ká what caused the fight was that my father actually asked me not to marry him from the onset. He did not even, sorry, Muyumi, he did not even accept our introduction. He was so adamant about not accepting our marriage. Ìyá Mohbad ló you. Oh sorry o. Ó sọ reason But at that time, I was already pregnant. ṣé mo sọ fún yín pálá dàlú ní Mohbad àdàlú ló ń tà kó tó gbèdì lọ kí ó lọ tà dàlú fáwọn bàbá Mohbad ní workshop ni kan tó mu sí kọ́nà kan tó fi ṣe fún tó fi doyún. I had even given birth to my first child, Ibukun, even after her birth. My, my dad said that she should be collected for me and brought to him so that I could come home. When, when I gave birth to Promise and Mubad, my father still did not accept. He wanted my mom to collect my first child from he wanted my my mom to collect my first child from me so that I could come back home but my mother refused she did not want me to to she did not want me to have children for more than one husband because I left Boba's father. I would have to remarry. She begged my dad, but he still refused. It was after I gave birth to my third child, Adura, that my father and I spoke after a long time. He came to see me at the hospital back then. I used to sneak to the house to see my mom because my father must not see me. He even sent my mother out of the house because I chose to love and marry Mohbad's dad. Ṣé mo pé mo yìí ń tẹnu mọ́ pé ìyá Mohbad nífẹ̀ẹ́ bàbá Mohbad kan? Um, we can never say never. Sheng bomi adura mi? Àdúrà mi ni pé tó bá jẹ́ to lóòótọ́ lódodo náà nífẹ̀ẹ́ ara wọn. Tó yẹ pé circumstances lo surround nǹkan tó fa lílọ wọn. We can never say never. They might still just come back. But that is not left to me. Am I communicating? Yeah. Ọ̀rọ̀ family wọn, I ló gbé wá sórí internet. In tó bá dẹ̀ ti wà internet. As an investigative blogger. Ṣé ń I have every right to talk about it. Me, the real yàbá bá ban yàlá yẹn tó máa ní kí n It is not about Mohbad's own alone now. Anything tó bá ti wá internet, I'm a blogger. So tí n bá ń wo gbogbo nǹkan ló máa ń dá sí. Sórí burúkú fẹ́ bá yín ni. Ẹ ṣe lọ sọ fún Punch pé gbogbo nǹkan ló sí. Ẹ ṣe lọ sọ fún Vanguard pé gbogbo nǹkan ló ń dá sí. whats the job of a blogger? I choose what I want to talk about. mo dẹ̀ tún sọ for the uptent time mi ti rí aláya bàbá làbà bá yín tẹ bá gbé náà tẹ bá gbé náà sórí màá bá yín gbé sílẹ̀ àfi tí n bá fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀ ẹ dẹ̀ jẹ́ kí wọ́n nu gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí mo máa spare yín lélẹ̀ ó jẹ́ kí n gbé yín ṣépè níbọ̀ mo máa spare yín gbogbo ẹ̀yin tẹ́ máa ń pè mí BJ wàhálà ti pọ̀ jù má dá sí mo gbàdúrà nǹkan tó ṣẹlẹ̀ fún Mohbad kó ṣẹlẹ̀ sí gbogbo yín olórí burúkú ni torí tẹ̀bà kí n ṣe olórí burúkú wọn ló di di ọmọ kú ṣó lè di ọmọ tí yín sẹ́ mò ń béèrè ṣé ó lè jẹ ọmọ tí yín kẹ́ni kan má dà sí á ṣẹlẹ̀ sí yín jọ̀kan tí ò bá ṣẹlẹ̀ sí yín á ṣẹlẹ̀ sí fámìlì yín èmi tí mò ń sọ̀rọ̀ ẹ̀ gan ó lè ṣẹlẹ̀ sí mi ká má rí ẹ wá máa pè mí ṣáyé yín fẹ́ bàjẹ́ ni the fact pé an opportunity sí number mi àbí kò yẹn the fact pé an opportunity sí number mi kò fún yín ní privilege láti máa pè mí ẹ̀yin tí mo dẹ̀ ti block ẹ̀ ti mọ́ra yín the fact pé you have easy access to me does not give you the audacity at 49 years old kẹ wá sọ tí ṣe fún mi sórí burúkú fẹ́ bá yín ni lọ́wọ́ yín dátà ni àbí mo sọ pé kan mí ẹ bá mi dá sí ẹ bá mi wọ ẹni tó máa bá mi wo to ba mi lọ tí ayé yín ò bá fẹ́ bàjẹ́ tó ni gbogbo yín olórí burúkú yín ibi tó bá yẹn lẹ lọ ẹ̀yin lẹ wá sọ bu eo bú ẹ o má dà sí tí ayé yín ò bá fẹ́ bàjẹ́ if you have the opportunity and the privilege to be on my contact list Respect your freaking self. I'm not going to repeat this. I made myself to be accessible. Many of our bloggers out there, you can't even talk to them. They don't have your time. Do you even have their numbers? So, timba for bá accessibility yẹn. Kò fún ìyá yín. mí. If I'm respecting you, mo respect yín tí n change ẹ̀ fún yín màá sọ gbogbo màá sọ gbogbo HOH lè sí yín màá di tẹ́rù mọ́ yín mi ilé èpo lójú bí ṣe dá ni mo ṣe dá yìí tájá bá ń sábà ẹkùn kẹ́kùn Te ba ajá tẹ bá tún pè tread softly kí n má dà sí mọ́ ayé ni ẹ gbé ọmọ sí. màá fi gbogbo ayé mi sílẹ̀ ṣe mo lot of people tí mo àwọn tó jẹ́ family and friends tó yẹ pé kò lè ṣe ọjọ́ kan kí má eh, once in a week kí n má bá wọn sọ̀rọ̀ a lot of people tí mo kàn ní kọ́ lọ take several seats tó wà nù ayé mi just because I'm treating a case that is none of my business it has now been my business because is a is a male child even kó bá wàá jẹ́ ọkùnrin kó jẹ́ obìnrin gan ọmọ ti involve tó má ti pa ọmọ ẹgbẹ́ bí olórí burúkú àwọn apanijayé apanilẹ́kúnjayé ní Nàìjíríà ṣe believe lè pa ọmọ lọ́mọ ẹ gbàgbé ògo ọmọ nsìn ọmọ tó jẹ́ àbí kò tẹ bá pè mí ìjọ ẹ̀ lè jẹ blocking ti block àwọn kan bó tẹ bá pè mí ìjọ ẹ̀ lè jẹ blocking ẹ jẹ́ ká Our marriage was not up to a year old when problems started. But because my father had constantly warned me not to marry him. I could not run to him to tell him all that was happening. Thank you, Olabisi. God bless you. I will simply keep it to myself and bear it. I did not tell anybody about what was going on. Ìyá Mohbad lóyìn sọ̀rọ̀ nípa àkọ́tọ́ ṣẹlẹ̀ láàrin wọn àti bàbá. There was no third party involved in what was going on between us. He claimed I did not take care of my children. Meanwhile, I was the one that worked hard to take care of all the children and feed them. Yeah, Mohbad, in as much tí mo sọ pé mo fẹ́ dá sọ̀rọ̀ family yín, àwọn ọwọ́ kọ̀ọ̀kan wà níbi tó ń pa. Mohbad ti gbọ́njú díẹ̀. Ìbùkún dẹ̀ ti gbọ́njú, ó ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Eléyìí tó ń sọ́nsìn pé bàbá Mohbad sọ pé ò and all those things ló fi lé ẹ To bá yẹ pé bẹ́ẹ̀ ni àwọn ọmọ yẹn ò ní love Baba wọn bó ṣe love wọn yẹn until kó tó kẹ̀yìn wọn síra wọn but again ẹ jẹ́ kí n fi bẹ̀yẹn sílẹ̀ ẹ jẹ́ ká máa kà nǹkan tá à ń I was the one that worked hard to take care of all my children and feed them. I even work as a housemaid just to take care of my children. Ìyá Mohbad, tó bá sọ pé o ṣe oríṣiríṣi nǹkan láti jẹ́ kí àwọn ọmọ ẹ̀ yàn kan yanjú nílé ọkọ ẹ̀ kò senti tí ò kí ń ṣe it is not it is not a big thing bẹ́ẹ̀ mi ṣe wáyé mo lè jìyà fọkùnrin ọkùnrin tí n bá bímọ fún ṣe ń gbọ́ mi gbàgbé pé kò appreciate ẹ gbàgbé pé ó máa ń mi ní kẹ́ dúró sínú relationship tó wà toxic o gbàgbé pé ó máa ń nù ẹ ti involve Baba bàbá yìí lè máa lówó ṣóde àwọn tí pégbà tó lọ náà wọ́n ní kóló ni Baba ń kàn kan tó jẹun bàbá yìí lè máa lówó ìyá Ma má fìyẹn justify ẹ̀ sí pé kò tọ́jú ẹ̀ olórí burúkú obìnrin bíi ti Wùnmí àpọ̀kọ̀jáyé olórí burúkú obìnrin bíi ti Wùnmí tí ò bọ́kọ jìyà ibi tí ò ṣiṣẹ́ sí tó fẹ́ jẹ níbẹ̀ ló máa máa use yẹn as yardstick ipọkọ ò tọ́jú òun àtọmọ chips might be down for your husband but ìtorí ọmọ tó ti wà ń bẹ̀ ṣe mo wá sọ pé ò support ọkọ ẹni ẹ gbàgbé ìyá Mohbad àti bàbá Mohbad sìn many of us máa ń ṣe dáadáa ìyàwó lè gọwọ́ sókè ju ọkọ lọ iṣẹ́ tóbìnrin lè ṣe àwọn ọkùnrin ò kí ń lè ṣe ìlú yẹ ẹrọbìnrin tó ń faṣẹ́ méjì mẹ́ta ọkùnrin iṣẹ́ kan ló máa máa ọlọ́run fún wa ní agbára ju ọkùnrin lọ agbára tọ́lọ́run fọkùnrin nìkan ni láti ìkì oko wọn bọnú òbò ìyẹn nìkan ló lágbára lé lórí every other thing we are stronger than them. so ya Mohbad tó bá wá ń sọ sí pé torí o ló ń ṣe ọmọ ọ̀dọ̀ èmi gbọ́ àrò aláàrù láti jẹ́ kí ọkọ àtọmọ survive ya Mohbad this is not a big thing forget it everybody does it for their husband ṣé nǹkan tí mo sọ yé yín ń bọ̀ ṣé nǹkan tí mo sọ yé yín àti olúyẹmí god bless you ma gbogbo èèyàn ló máa ń ṣe fọ́kọ àbí kò yé yín kọ́kọ yẹn máa kó lówó gan wàá tún support ọkọ wàá tún ṣe nǹkan fún wàá tún ra nǹkan fún so ìyá Mohbad gbàgbé yẹn ipò lọ sọmọdọ láti tọ́jú ọmọ kí ló kàn wá pẹ̀lú yẹn ó bímọ síbẹ̀ náà ṣe fẹ́ káwọn ọmọ ẹ máa tọwọ́ jẹ ni ibi establishment adẹ establish pé bàbá yóò lówó tó bá lówó ní ìgbà tó lọ wọn ò ní máa lọ tọrọ oúnjẹ jẹ wọn ò ní máa kọ kólókọ tó jẹun ìyá Mohbad he has no money so gbogbo pé o ṣe ọmọ ọ̀dọ̀ yẹn lọ sọ story yẹn fún lórí burúkú ìyá wọn mi àwọn apakọjáyé family ṣó ti gbọ́ ẹ jẹ́ ká máa kà Christiana God bless you um only I even did housemaid just to take care of my children. I would leave Mobad, who was still very little then, around 5.30 a.m. Now, ya Mobad jẹ́ kí sọ kíní kan fún yín. Ọmọdé ló ní memory jù. Gbàgbé pé ó lọ. Mi mọ èjì tó kúrò léyẹn tó fi léyẹn sílẹ̀. Ọmọdé ló ní memory jù. Nǹkan tó ṣe máa sọ pé ẹ mọ nǹkan tẹ́ máa ṣe lójú ọmọdé nìyẹn. Wọ́n ní memory go. Ṣé ń gbọ́ mi? Ìyá Mobad, story Mongo Paki, tó wá ń sọ fún wa n so sing àwọn ọmọ yẹn ní memory ó jẹ́ kán rántí kán yìí rántí ẹ̀ èyí tí Mohbad fọ́ sọ pé Say yes, I no see mommy ẹ bá ń pàtí tẹ́ni kó wá kan yẹn fún wa ten years I no see mommy bó tẹ̀ jẹ́ pé Ìyábọ̀ Òjó ẹyẹ gúnugún ó sọ fún wa pé money ló sọ but baba Mohbad confirm ẹ ìyá Mohbad náà dẹ̀ confirm ẹ sìn ten years I no see mommy Ìyábọ̀ bọ́tà ń gbà yóò sọ pé money ló sọ am I communicating? now ẹ jẹ́ ká máa Um, I even um only I will I will leave Mubad who was still very little then around 5:30 a.m. and go to sell kerosene in Mushi area of Lagos. I would only return around 8 p.m. to breastfeed him. Yeah, Mubad gbogbo wa la ti ṣe yẹn gbẹ̀yìn. Ìgbà tí mo dé ìlú yìí ṣé emi ati bàbá ọmọ mi àṣeyàwó àṣe gbogbo ẹ̀ bọ̀ uh, kó tó wá di pé wá padà wá tó wá sẹ́tù síbi tiwa tẹ́ ń gbọ́ mi ìgbà tó lọ ṣé kò padà ṣe ń gbọ́ mi ó ń send owó sí wa but bó ṣe ń send owó sí wa yẹn owó òtò mo like owó gan mo dẹ̀ like nǹkan tó dáa ẹ lọ bí gbogbo àwọn tó wà Manchester wá sọ fún yín eléyìí ò ń ṣọ̀rọ̀ tẹnu àwọn ọmọ mi ò wọ àwọn ọmọ mi ò wọ regular aṣọ tí tó fi dàgbà wọn wọ designer all true ni and I don't do fake mi tẹ̀rù bí China ṣì ó ti wà ń gbà yẹn I don't do fake ṣé ń gbọ́ mi so gbogbo èyí tí ìyá Mohbad ń sọ yìí the fact pé bàbá ọmọ mi nígbà yẹn ó ń send owó mo yìí lọ ń ṣiṣẹ́ èmi náà máa gbé ọmọ sílẹ̀ máa gbé ọmọ sílẹ̀ máa lọ ṣiṣẹ́ ọmọ tó yìí mọyàn àti fún yon sínú bottle. ìyá many people ló sheni ṣe nílùú yìí gbàgbé pé because a fẹ́ good life fáwọn ọmọ wa ni so ìyá Mohbad má fìyẹn kàjọ wa ẹ jẹ́ ká máa sọ dé ní eight pm ṣe to breastfeed him a girl used to take care of him for me then I was being paid one thousand five hundred pound one thousand five hundred naira for the work I was doing I was from the, it was from the mega amount I made from all those jobs that I used to take care of my children. I never left them. Yeah, Mohbad, ó sọ pé ó fi àwọn ọmọ yẹn sílẹ̀. Ibo 10 years I know see mommy. Ibo ló ti jáde Ìyá Mohbad. 10 years I know see mommy. Yeah, Mubad. ṣé mo pé mo ń wo ṣe fún ẹ lọ́sàn-án? Wàá rí i si fun mo yii maa gbe e debe bó ṣe wá sí mi lára láàárọ̀ lọ́sàn ìmúṣe mo gbé yín débẹ̀ olówó fi wọ́n sílẹ̀ ẹ bá mi bi ya Mohbad ten years i know see mommy ya Mohbad ṣáfẹ́ ẹ̀rí lẹ́yìn ṣe nínú ilé ni ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ there have been conflict question ẹ̀ tó interview ẹ̀ sí ni o there have been conflict information about circumstances leading to Mohbad's death ibi tí mò ń gbé yín lọ́gànládé can you give us a clearer picture of what actually happened. Ẹ I actually, yeah, why did someone sing? I actually did not know when my child Mohbad died. His father did not tell me. Yeah, Mohbad, but ti ń wò ṣe fún ẹ látàárọ̀. Ṣé yín pé lórí burúkú ni ìyá Mohbad? Ẹ jẹ́ kí n túbẹ̀ yẹn kà je I actually did not know when my child Mohbad died. His father did not tell me. Ẹ ṣé bàbá Mohbad ló wà níbi tí Mohbad ti kú my gifters on, on TikTok God bless you my gifters on Facebook God bless you ṣé ń ìyá Mohbad ló wà níbi tí Mohbad ti kú kí ló dé tí ìyá Mohbad bàbá Mohbad ò sọ fóun he was not there ìyá Mohbad bàbá Mohbad ò sí ńbẹ̀ ìyá Mohbad irọ́ tí Wùnmí pa fún ẹ tó ní kó máa ó jẹ́ kí wọn lo nọmba seven ne kó fi she Iwa ṣé irọ́ ìbáramu ìyá Mohbad ọ̀rọ̀ tó sọ́ńbì yìí ọ̀rọ̀ tó fi ń létí ni. tí bá tún sọ pé daft ń sìn máa ẹ máa sọ pé mò ń bu yín ìyá Mohbad ṣórí burúkú fẹ́ ba yín ní ìyá Mohbad ṣé ẹ̀jẹ̀ ti ta sí yín lọ́pọlọ ni tẹ̀fi sọ pé bàbá Mohbad ò sọ fún yín pé wọn ọmọ ti kú Wùmí ló kọ́kọ́ sọ fún yín náà ìyá Mohbad Wùmí ló sọ fún ẹ̀ náà Wùmí ló sọ fún ẹ pé wọ́n ti pọ̀ ẹ̀yìn kò kọ ọmọ o ẹ̀yìn kò kọ Ya Mohbad ṣó fẹ́ kí n gbé ẹ débẹ̀ ni mo ní gbogbo fídíò tó kọ́kọ́ ṣe tó sọ̀rọ̀ lọ́wọ́ náà why are you twisting it but ìyẹn kọ́ mo fẹ́ bẹ́ẹ̀ sọ màá tún máa gbé yín lọ síbẹ̀. His father did not tell me. I was in his house for 10 days shortly before he died. Ẹ ti wo sọ. Ó name Mohbad òun wà 10 days kó kú. Yeah. I ran back there when I heard that he had died. I was the one who okay. I was the one who called his father and siblings to inform them ó bàbá Mohbad sọ fóun pé Mohbad kú ìyá Mohbad tún sọ sí pé òun lòun pé bàbá àtàwọn siblings wọn ipe Mohbad ti kú ẹ jẹ́ ká máa gbọ́ lọ. I brought them all together. I called their father to come and see me with all the children despite all he had done to me. ṣé ń gbọ́ wèrè ó sọ pé pẹ̀lú tí bàbá sọ tó ti ṣe fóun òun lòun pè pọ́ ọmọ ìyá ṣó stupid ni Baba, bàbá Mohbad bá ti nù ẹ́ pa nínú relationship tọ́mọ ẹ bá kú he has every right to know kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ ṣé bẹ́ẹ̀ náà ṣe gan ni bí Wùmí náà ṣe sọ Baba, pé tọwọ́ wò bá bàbá Mohbad sọ̀rọ̀ lòun ò ṣe sọ fún pọ́nmọ ẹ kú ṣùgbọ́n wà tí bàbá Mohbad débẹ̀ bàbá tó bá sọ̀rọ̀ ṣe bó jẹ́ kó kẹ̀yìn sí ni but ìwọ ló kọ́kọ́ dìde tó sọ pé bàbá ẹ máa gbé lọ sí Èkìtì ẹ lọ ro ṣé pé lórí burúkú ni gbogbo àwọn pípù yìí wọ́n kàn fẹ́ máa dà wá láàmú ni ọ̀run máa da gbogbo yín láàmú ẹ jẹ́ ká máa sọ lọ. Only despite all what baba bad has done to him I did not have any strength to fight with him because I found happiness in my children everybody does ìyá bad. everybody find happiness in their children wàá gbọ́ I ọmọ am I communicating ìyá it is not only you you are you are putting a narrative there that you are a good mother I'm not gonna condemn you the only way I'm going to condemn you that you left little, little children better when they needed you most. Because sí nǹkan tí bàbá ò bá ṣe fún ẹ̀yà Mohbad. Ó sì jẹ́ kó lọ wo That is my point with you. My mother, my mother did not live with my father. But mi ò take like how you èèyàn máa kó ọmọ because he has the capa capacity, he has the capability. Am I communicating? But I haven't said that, màmá mi my one wò anybody in school ó máa wá wò wá ó máa wá ṣe everything fún wa bẹ́ẹ̀ o wa everything for wa baba was so wa Leo, but she was just avoiding my stepmom because ìjọ tí màmá mi bá ti wá sílé tí wá ti Not just stepmom that mean join yẹn She ṣé kò sọ so my mother was avoiding all that he was she was coming to our boarding school to see us so ibi tí mo ti the problem pẹ̀lú màmá Mohbad nìyẹn ipe love, lọ́wọ́ àwọn ọmọ yẹn at all so gbogbo ìtí màmá Mohbad ń sọ́nsìn pé um, òun ní happiness nínú àwọn ọmọ ẹ̀ olórí burúkú abiyamọ bí Wùnmí òun nìkan ló láyọ̀ lórí ọmọ tó bí ló ṣe pa bàbá ẹ̀ ṣé ń gbọ́ mi gbogbo abiyamọ jẹ́ pé true rape ipò ọ̀dà ọ̀dà ọkùnrin parapọ̀ ọ̀pọ̀ bí mẹ́rin mẹ́wàá wọ́n so ló fi bímọ yẹn at a time only hate ọmọ yẹn but with time ọmọ are you any? am I communicating àfi apọkọjáyé bí ìwọ̀n mi nìkan ni ò ná ní ọmọ ìtorí tó bá dá ní ọmọ ni a ti needful láti joy ati ti sọ fún wa irú ikú pa ex-boyfriend ye toku ati move on she ń ede mi ẹ Ìyá Mohbad sọ pé I found happiness in my children and because they are grown up I brought them all together but their father separated us. Kò sí èyí tó kàn mí pẹ̀lú yẹn mi ì mọ bó and I don't want to freaking know. Ẹ jẹ́ ká máa I believe that my son was not dead as of the time he was buried. Ìyá Mohbad kept talking about this thing pé Mohbad ò tí kú ṣe rí ibi tí àwọn ọlọ́pàá nàìjíríà ti ya olórí burúkú nìyẹn nǹkan tí mo ṣe níyé máa ṣépè fún wọn nìyẹn táyé wọn máa bàjẹ́ tó máa tó ní kú síbi táṣọ wà tó yẹ pé àtàkọ́bí ilé wọn àtàbígbẹ̀yìn ilé wọn àti tààrin ilé wọn àwọn náà máa go through nǹkan tí bàbá àti ìyá Mohbad ń go through ẹbí wípé kí mo ṣe sọ bẹ́ẹ̀ ìyá Mohbad kept telling us pé Mohbad ò tí ì kú tí bàbá fi lọ sin ṣó lórí burúkú ni ìyá Mohbad ni ṣé àìlàlà ó fẹ́ wúkú sínú ìyá Mohbad ni ìyá Mohbad for the uptake time dàrósà sọ fún wa pé àwọn gbé Wùnmí dàrósà àti Wùnmí jẹ́ kó yé wa pé àwọn gbé Mohbad lọ sí first hospital wọ́n sọ pé ó ti kú Wùnmí sọ pé òun ò bá pé ó kú àwọn ní máa gbé lọ sí second hospital which is Perez hospital. And when they got to Perez Hospital, Perez doctor said Mohbad was brought in dead, B-I-D. Òun Nigeria man kweni dead on arrival, DOA. Ṣé ń gbọ́ mi? Wọ́n dẹ̀ confam pọ́mọ yẹn ti kú ní Dàgọ́ṣà fi gbé padà lọ local embalment. Wáyé tí ìyá Mohbad ṣe ń tẹnumọ́ something strange is happening tí ò yé wa ṣé wọ́n fún Mohbad lábẹ́rẹ́ ikú ṣẹ̀mẹ̀ pàwọn abẹ́rẹ́ kan wà wọ́n ní after for six hours ó da dàbí pé ti kú tẹ́ẹ̀dẹ̀ tí kú ṣé abẹ́rẹ́ yẹn lọ fún Mohbad ni kí Wùnmí àti ìyá Mohbad bọ́ síta kan wá sọ fún wa because ìyá Mohbad ti ń confuse wa kí ayélujára lè mọ ibi tó ti máa sọ pa ìyá Mohbad kó dúró sójú kan ìyá Mohbad ń tẹnu mọ́ ọ̀rọ̀ yìí pé Mohbad ò tí ì kú bàbá lọ sin but ṣó ìyá Mohbad ti gbàgbé pé bàbá kọ́ ló lọ sin ọmọ yìí dàgóṣà confam pé ó ti kú làwọn ṣe gbé sí abẹ́ staircase ó sọ pé ó ti ń rùn because ọmọ tó kú njọ́ Thursday tẹ̀dẹ̀ tẹ̀dẹ̀ ti sáré ẹ̀ ń bà mẹ́ nǹkan tẹ́bi ṣe insist nìyẹn pé ìjọ Monday ni Mohbad kú am I communicating? kí ló dé tí ìyá Mohbad ṣe ń tẹnu mọ́ nǹkan tó sọ because kò ṣe kíní kò ṣe kejì ló ń sọ fún wa pé òun ní kí bàbá má lọ pa Mohbad òun ní kí bàbá má lọ sin Mohbad bàbá sin why is she insisting on this can the Nigerian police ba lawyer bàbá tẹ́ bá ń mi you have to take note of this ìyá Mohbad needs to be questioned there is something fishy that is not open to us that ìyá Mohbad knows about it. Am I communicating? Because wọn ò ní gbé ọmọ lọ hospital. Kí doctor dey support ikú, doctor ò mọ̀ wọ́n But the doctor certified that he was dead on arrival. What the fún meaning? death certificate that he refused to give to Baba Mubad when they got to the police station. Am I communicating? Ẹ I believe that my son was not dead as of the time he was buried. I actually told them not to bury him. Ìyá Mohbad, àwọn mélòó ló sọ fún kó má bury ẹ̀ because olori buku eh. Ojú ẹ̀ ni fi emba momo bá Iwo ọmọ yẹn. Ìwọ ò ṣe bí Dàgóṣà. Ṣé Because Dàgóṣà fi òwú sí nímú. Ó fi òwú sí létí. Ìyá Mohbad, O dẹ̀ fojú ẹ̀ Because àbúrò ẹ̀ sọ pé ìgbà táwọn débẹ̀ òun béèrè lọ́wọ́ ẹ̀ ṣé ikú tó pa Mohbad náà ló fa ẹ̀jẹ̀ lórí bed ìyá Mohbad bó tẹ̀jẹ́ pé ó parọ́ pé wò wọlé rí o ti wọlé o ti rí kó tó lọ pa àwọn bàbá wa ìyá Mohbad ẹni tí ò tí ì kú ìwọ ò ṣe bí àbúrò ẹ̀ dàrúṣà olórí burúkú tẹ́ ń dà wá láàmú lórí íńtánẹ́ẹ̀tì ó ṣe bí dàrúṣà ẹ̀ pé kí ló dé tó fi òwú sí nímú àtẹ́tí tọ́lọ̀ gbéyọ̀ sí láyà kí ló dé tó lórí burúkú àfa olórí burúkú kí ló dé tó fa irun Mohbad ìgbà tọ́mọ̀ ẹ̀ pé kò tí kú. gbogbo yín fẹ́ bàjẹ́ ni tí ò bá Nigeria police wo ṣe fún yín ṣó jẹ́ kẹ́ kẹ́ kẹ́ dà wá láàmú kẹ́ kẹ́ play tẹ́ńtẹ́ pẹ̀lú pẹ̀lú emotions wa ṣó jẹ́ kẹ́ joke pẹ̀lú emotions wa ẹ̀yin yín fẹ́ bàjẹ́ tẹ̀ mọ́ tẹ̀ bọ́ta ẹ jẹ́ kí I believe that my son was not dead before he was buried. Obawumi did not, eh, Owa beg a question in way. How would you describe the relationship between you and Obawumi? Mubad Agbesun. Obawumi did not offend me. Yeah, Mubad no sorry. And I don't have any problem with her. It was Joseph who gave her the effrontery. Ibi tẹ́tí mọ̀ pé i ò going to interview yìí ni. Àti fẹ́ máa, ibi tí mo ti fẹ́ máa ó ní ẹ máa gbọ́ ìyá Mohbad ló ń sọ̀rọ̀ yìí o ni e maa gbo iya mohbad lo did not offend me and I don't have any problem with her it was Joseph who gave umi the effrontery and the authority to treat me anyhow ṣé ń gbọ́ mi ìyá Mohbad sọ pé Wùmí ò ṣe òun ó ní bàbá Mohbad ló gbé àwọn léwùn mi lọ́wọ́ kí ẹ bá mi pé bàbá o èmi bàbá bàbá àwọn wà tí bàbá bá mi bí he doesn't need to come on my line to answer that question he can go to any blogger's platform am I communicating but he needs to answer all these questions I'm gonna be throwing to him because ẹjọ́ ò kì í ṣe tèèyàn kí àwọn ọmọ ọ̀dá kí ni fi entice bàbá kí ni Wùnmí gbé fún bàbá initially tí Wùnmí fi gbé bàbá lé tó fi gbé ya Mohbad lé Wùnmí lọ́wọ́ tó wá fi di gbà kó lé Wùnmí ẹ má gbàgbé pé ìyá Mohbad ò parọ́ because ìyá Mohbad náà bàbá ti sọ́rí Wùnmí ti sorry pé òun àti bàbá close gan-an ṣe rántí Wùnmí náà sọ́rí we are very very close ìgbà tó lọ fún corona inquest Only me and bàbá we used to be very very close closeness wọn ló mú bàbá tó mú ọmọ twenty years old tán lọ ń wá oyún ṣé ń mi now ìyá màmá ìyá Mohbad jẹ́ confam ẹ̀ ń bí ó ní bàbá Mohbad gave Wunmi the effrontery and authority to treat me like anyhow ṣé ń mi he wanted to control me and Mohbad ìyẹn bàbá Mohbad He put all of us under air. Ṣé ń gbọ́ mi? Ó ní bàbá Mohbad ó gbé gbogbo àwọn sábẹ́ ẹ̀wọ̀n mi. Bàbá Mohbad bóyá bẹ̀rẹ̀ kẹtẹ̀lẹ́ máa lọ sọ fún àbí lọ́ọ̀yà yín. I want you to challenge àwọn paragraph kan bíbà by ìyá Mohbad ń sọ because àwọn ọ̀rọ̀ yìí wà weighty gan. I'm not going to overlook it. Ṣé ń gbọ́ mi? Bàbá ti járọ̀ ìyá Mohbad nípa ti relationship wípé ó tẹ̀ lọ́kùnrin lọ ni Baba gbọ́dọ̀ ja irọ́ yìí náà ṣé lóòótọ́ ni Baba gbé gbogbo àwọn fámìlì ẹ̀ sọ́wọ́ Wùnmí because èmi ò mọ infantry tí Wùnmí ní tó gbé fóònù tó ń ṣépè fún bàbá ṣé ń gbọ́ mi ṣé ń gbọ́ mi Wùnmí náà dẹ̀ confam pé òun àti bàbá close gan ṣé ń mi ẹ jẹ́ ká máa fa lọ. He wanted to control me and Mohbad. He put all of us under Mummy, and elevated her and elevated Mummy above all of us. Ṣé ń gbọ́ mi? Bàbá gbé Wunmi sí orí gbogbo wọn. Kí ni Wunmi àti bàbá àjọṣepọ̀ wo lọ́jọ́ ní? Mi ì nọ́mbára wọn sùn sí yìí o wọ́n ti ní wọ́n bára wọn sùn accepted kí ló fa closeness yẹn tí bàbá fi gbé family ẹ̀ tó fi gbéyàwó sórí family ẹ má gbàgbé o Wùnmí náà sọ pé òun àti bàbá they used to be very very close ẹ jẹ́ ká máa sọ lọ ọmọ Wùnmí and Joseph were very close ìyá Mohbad náà ti confam ẹ̀ mi báyìí ṣe gbọ́ mi ọmọ Wùnmí and Joseph were very close and even I could not get between them. Sebo, Ṣẹgbọ́. Ọmọwùmí and Joseph were very close and I could not get between them. Olóhùn ò lè Whenever I visited Mubat's house, Joseph would tell Omowumi to put only one meat in my food. Ṣé ń gbọ́, ìyá two tún rojọ́ débi <laughs> ṣẹ́rí <laughs> kí ló ń ṣẹlẹ̀ gangan náà wọ́n níbi tí Wùnmí àti bàbá close dé tí ìyá Mohbad bá lọ jẹjẹkújẹ nílé ọmọ ẹ̀ ṣé ṣé lé àwọn Wùnmí ni bàbá Mohbad ń gbé ni bàbá Mohbad láti clear bíbá tí bàbá fi máa sọ fún mi pé ẹran kan ni kó fún ìyá Mohbad ìyá Mohbad mo gba gbogbo nǹkan sórí tẹ́lẹ̀ ẹran kan yẹn mo ní gbà fún ìyá Mohbad ṣáyé wùn mí fẹ́ bàjẹ́ ni so ẹ lè wọ kitchen ọmọ yín kẹ lọ bó oúnjẹ òkè ó fẹ́ fún yín respect ó wá gé ẹran kan fún yín odindi celebrity á jẹ́ pé Mohbad gan o tara àwọn òbí ẹ̀ṣẹ̀ sọ́lọ́run nìyẹn wùmí ya wùmí fún ìyá Mohbad lẹ́ran ya lójú ìyá Mohbad ìyá Mohbad àdóníjẹkújẹ ni ẹ o <laughs> tún rojọ́ títí o tún rojọ́ ẹran ẹyọ kan <laughs> ṣó jẹ́ kẹrántí ẹyọ wùmí sọ wípé ó save lọ́wọ́ ìyá Mohbad ìyá Mohbad ọlọ́run á bá mi dúró tiẹ̀ ṣé ìyá Mohbad <laughs> mi fẹ́ sọ̀rọ̀ jù mo sọ fún yín nǹkan tí bá fẹ́ nu mi sọ ẹ má fi jẹun ẹ mú sanwó sí ṣé gbogbo justice of Mohbad tá à ń wáyé ìyá Mohbad ló máa tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ yẹn ẹ connect ẹni sílẹ̀ ṣe ìgbogbo bó ṣe ń pretend pé òun ò gbọ́ nǹkan kan òun ò gbóyìnbó nu ilé yẹn ìgbà tó wà pẹ̀lú mi the little she saw she's gonna say her truth lọ́kọ̀dé tìrì sílẹ̀ ṣe rí pé tó bá yẹ pé ìyá Mohbad ó ti forgive Wunmi tó fi close bẹ́ẹ̀ yẹn ni circumstances circum circum circumstances circum circum circumstances circumstances condition tó bẹ́ẹ̀ ni crayfish òun ló jẹ́ kí ìyá Mohbad máa dance to Wunmi song. And you know you wò mí ẹ digest ọ̀rọ̀ tí ò bá ṣe ìyá Mohbad ò ní máa rojú ẹran ẹran kan látọdún wò òyìnbó mẹ́jọ ẹ gbàgbé kò forgive me she's just playing along ó ń dẹjú ni ó ń wo le dànù nìyẹn ṣé ń gbọ́ mi ẹ jẹ́ kí n sele to mu mi to le danu niyen se mi e je ki ka lo among me and Joseph were very close. And even, I could not get between them. Whenever I visited Mubad's house, Joseph would tell me to put one meat in my food. Ẹ And so I interview wa be a question Only when did you get close to Mubad and his family? Only by only Mubad get close to the family. Ẹ Only it was during customary 41-day celebration for Liam. Now, are you getting the picture of what is happening now? Bàbá ló close mọ́ àwọn Wunmi títí tó fi bímọ. Wọ́n nígbà wo nìyá Mohbad close mọ́ wọn. Ó after 41 days tán be Liam. Wunmi ó dẹ̀ fẹ́ gbélé ọkọ. oògùn tó ṣe dá ẹ lójú débẹ̀ kò sí nǹkan tó lè níyà yẹn ṣe gbàgbé bó ṣe happen ìyá ọkọ ẹ níyà ọkọ ẹ màmá jẹ bóun àti bàbá ò tiẹ̀ sí mọ́ tí wọn náà bá ń ṣe olórí burúkú gbogbo nǹkan tó fojú àwọn òbí yẹn rí bó ti yẹ pé ó take advantage wọn ni tó wọlé sọmọ yẹn lára gbogbo deprivation gbogbo deprive tó deprive ọmọ yẹn tó yẹ pé àwọn ìyá ẹ̀ separate lóòótọ́ àti babe, but in ò sọ pé kó má sùn mọ́ wọn kó má ṣìṣe ọmọ fún ó deprive ọmọ yẹn òun á fi gbogbo nǹkan tó ń mọ́ ẹnu á fi dùn ẹ́ wùnmí gbogbo nǹkan tó ń mọ́ ẹnu gbogbo àgbójúlé ẹ gbogbo nǹkan tó máa rí báyìí tó fún ẹ láyọ̀ òun á fi dùn ẹ́. Mohbad bimo kò sí nǹkan tán lè pè ìyá yẹn ẹ mọ̀ pé mi máa ṣòótọ́ ẹ gbàgbé ìyá Mohbad lè ní tẹ̀ lọ́wọ́ bọ̀ máa ṣòótọ́ kò sí nǹkan tán lè pè ìyá yẹn mọ́mí ọmọ yín ti bímọ abẹ́ gbọ́ mi ẹ jẹ́ kí ìyá yẹn súnmọ́ ọmọ ọmọ ẹ̀ ẹ ti mọ̀ pé Mohbad kọ́ ló lọ́mọ because ó yẹ pé Mohbad gangan ló ní ọmọ ni kò sí nǹkan tán lè pè ìyá yẹn Mohbad dẹ̀ ti ń bá yẹn sọ̀rọ̀ ńgbà but ẹ jẹ́ kó súnmọ́ mọ́ ẹ jẹ́ It was during the customary 41-day celebration of Liham that I went to my son's house and saw Wunmi. So Mama ba ò mọ Wunmi láti joy. 41 days. So koyemi, okay, ìgbà tó bí Liham ló wá she introduction tó ṣe But ó ti yé So ya Mohbad go bon six months ago gan a ò dín ọmọ tọ́bí yẹn sìn ọmọ ọba lẹ́kí a ò dín ti pé six months àbí ó dà pé ó fẹ́ lọ pọ́dún kan àbí so ìyá Mohbad kan ṣẹ̀ṣẹ̀ mọ ọmọ yìí ni kí ni ìyá Mohbad wá ń jà fitafitafita tó ń ṣe bíi pé òun ti wa pẹ̀lú Wùnmí láti ìgbà tó ti ń fẹ́ Mohbad ẹ jẹ́ ká máa kà lọ ẹ máa gbọ́ when I got there ọmọ Wùnmí's mom and other family members gathered and said, I should not carry Liam. Ṣé ń gbọ́. Ìyá Wùmí, ìyá bàbá sọ pé ìgbà tóun débẹ̀ ní 41 days. Ó ní ìyá Wùmí àti Wùmí, wọ́n ní kóun má sún mọ́ ọmọ yẹn. Wọ́n ní kóun má gbé Liam. Ìyá Wùmí. Ìyá Wùmí. Gbogbo bí tó bá wà láṣálẹ̀ gbogbo bí tó bá wà láṣàlẹ̀ ṣó ń gbọ́ àti ọmọ ẹ ọkùnrin ìyáhùn mi àti ọmọ ẹ obìnrin gbogbo ìnira tó fún àwọn pẹrẹǹtì Mohbad ìyáhùn mi wọ́n ni ní gbogbo nǹkan tó tara ẹ jáde wọ́n á ní wọn lára tó bá tí ì ní wọn lára tó bá débi àti ṣe lógo fi ẹ̀tọ́ wọn dùn wọn Mohbad ìyáhùn mi. gbogbo ẹ̀tọ́ àwọn ọmọ ẹ ṣe ń wọ́n fi jù wọ́n lórúkọ Jésù oníkìyà ọmọ kó má sùn mọ́ ọmọ ẹ̀ ẹ jẹ́ ká máa ka tó fi ní kó má sùn mọ́ mo tun God bless you ẹ jẹ́ ká máa ka yẹn They said I was a witch. Ṣé gbọ́? nǹkan tó ṣe ní kí Mohbad má gbé ọmọ yẹn nìyẹn kó má sùn mọ́mọ́ wọ́n sọ pé àjẹ́ ni àjẹ́ ló máa mu àjẹ́ ẹ get àjẹ́ nìyá Wùnmí as a matter of fact òun ló lórí wọn nínú ẹgbẹ́ wọn ẹgbẹ́ òkùnkùn wọn ṣé ń gbọ́ mi nǹkan tó yẹ sọ pé kó má jẹ́ kó kí Mohbad gbé nìyẹn ṣé ń gbọ́ mi wọ́n nítorí Mohbad àjẹ́ ni kò ń ṣètò rẹ̀ orò tó ti ṣe fọ́mọ yẹn náà ṣe fẹ́ jẹ́ kó gbé ìyá ìyàwó lè gbé but because ìyá Mohbad ò ń ṣe ìyá ọkọ ìyá Mohbad ò ń ṣe ìyá ìyá ọmọ yẹn nǹkan tó ń ṣe jẹ́ I am telling you from the place of truth but one mọ nǹkan tó máa sọ lọ́sẹ̀ sọpá jẹ ni ṣe àwọn pé gbogbo àwọn kábíyèsí lóríṣiríṣi ló máa ní tradition ṣe ń nǹkan tó ń ṣe jẹ́ kó gbé ọmọ yẹn nìyẹn kò ń ṣàjẹ́ because òun kọ́ nìyá ọkọ nǹkan tó ń ṣe deny yẹn nìyẹn ṣé ń gbọ́ mi ẹ jẹ́ ká máa kà á lọ. Um, they said I was a witch and that I will kill him. My mom had to go to go there to query them. Ṣé ń gbọ́. They later forced me to bat the child. Lẹ́yìn ìgbà tán ti wẹ̀ fún thirty ti wẹ̀ are àkọ́kọ́ off ṣẹ̀mẹ̀ kan ti wẹ̀ fún forty one days later là ń sọ yín sí traditional rights, every right What is she? Um, I refused initially because I felt that if anything should happen to that child, they would have said I killed him. I only bat the child once. I discussed this with Mubad and he said that anytime I went to I want to bath the child, I should call him. Shengbo. Mm-hmm. Shengbo. Wọ́n mú ìyá ọmọ yẹn lájẹ. Màá story kékeré fún lálẹ́. She mo nǹkan tó ṣe mú ìyá ọmọ yẹn lájẹ? méjì ni. Ti òròlé ọba, number one. Number two, the same àjẹ́ tó pè ya Mohbad the same àjẹ́ yẹn náà ó ṣó lọ́tẹ̀ pé baba Mohbad wọ́n nínú ògbóni méje ni baba Mohbad wà. náà kí lóye tó ń ṣe fẹ́ rí ìmí ìyá Mohbad látàn máa sọ fún yín ṣe mọ̀ pé all this while kí ìyá Mohbad tó showcase ara ẹ̀ ṣe mọ̀ pé ìyá Wùnmí àti Wùnmí ná dúró ní dúró ìyá àti bàbá fún Mohbad so gbogbo owó gbogbo ilẹ̀ tó ń bára kiri yẹn wọ́n mọ̀ pé immediately tí ìyá Mohbad bá ti present nínú ayé ọmọ ẹ̀ Mohbad ò ní gbé fún ọmọ ìyá ẹ̀ ló máa kó fún gbogbo nǹkan táwọn ìyá Wùnmí bá ṣe yẹn tó ń jí lára ẹ̀ tó sọ pé àwọn bá ṣe wọ́n ti mọ̀ pé táwọn bá gbà Mohbad láyè ṣé ń gbọ́ mi ìyá ẹ̀ ló máa kó fún ṣàbẹ̀ pé torí ìyá Mohbad kò sínú láìfún Mohbad Baba no de súnmọ́ be púpọ̀ because what ti pé Baba, ló ṣó fún mobile. so torí ẹ̀ ni communication wọn àti bàbá ò ṣe gún régé ṣe ń gbọ́ mi ṣàbẹ̀ pé wọ́n ti pé wọ́n ti wọ́n ti fi kíní ẹ̀ sí ọkàn ọmọ yẹn pé to àtòṣó nìyá àti bàbá ẹ̀ náà wọ́n wá rí ìyá Mohbad tó tún wá ń padà bọ̀ wọn ò because gbogbo ẹ̀tọ́ gbogbo nǹkan tó ba mobile Mohbad ṣe ji ji. jí jí wọ́n wẹ̀ pé tí ìyá Mohbad bá wà ń bẹ̀ ìyá ẹ̀ fi gbogbo kíní yẹn tọ́ gbogbo ilẹ̀ ni o gbogbo owó tó ń gbà sákàǹtì yẹn o ìyá ẹ̀ màmá mọ̀ ń pa ẹ̀ àwọn ò dẹ̀ fẹ́ because wọ́n ti dominate nlé nlé ọmọ yẹn ṣé ń gbọ́ ẹ jẹ́ kí n máa kà lọ. Um, Mohbad ó wá di pé tí màmá yẹn bá fẹ́ wẹ̀ fọmọ ẹ̀ Mohbad ló mama Mohbad tó bá ti fẹ́ wẹ̀ fọmọ yẹn kó máa pe òun òun á ṣẹ̀ṣẹ̀ máa pe Wùnmí àti màmá ẹ̀ ìyá Wùnmí ìyá Wùnmí. ìyá òun mi ó máa ṣẹ̀sìn gbẹ̀yìn ayé ẹ̀ ni ṣọ́ra amẹ́ríkà tó wà yẹn á jẹ́ sọ̀rọ̀ á jẹ́ jẹ́ kí hmm. said when I want to bat the child, I should call him. Ẹ gbà pé bóyá Mohbad fi àwọn ọmọ yìí sílẹ̀. Ṣé ń gbọ́ mi? Abi tó bí ọmọ ẹ̀ ó gbé ọmọ ẹ̀ fóṣù mẹ́sàn-án ó pọ̀n fóṣù mẹ́fà ẹ wá ní kò lè súnmọ́ ọmọ ẹ̀ àtọmọ ọmọ ẹ̀ pàjẹ́ ni Wùnmí ọmọ ló gbé dání yẹn rìn tọmọ yẹn bá dàgbà Wùnmí sórí i'm so happy pé ọkùnrin ló bí honestly wàláì tábà wá justice mọ́lẹ́ ni ṣé ń gbọ́ mi. justice ti wára ẹ̀ ọkùnrin tó bí yẹn ọlọ́run ń ṣọbàkà ọlọ́run sọ pé èmi ń bọ̀ kọ́kọ́ èrè mi sì ń bẹ pẹ̀lú mi. mo tiktok yìí mess up am I love and like please am I love and like ain't you facebook am I love and like tiktok ti mess up am I love and like tiktok ti mess up ẹ hold on please. Facebook ẹ hold on please Any ní sùúrù TikTok see, mess up Okay, I jẹ́ kí n ṣe nǹkan tán ni kí n ṣe. Yeah. ẹni sùn kàdúró de tiktok ẹ má bínú. oh jesus ẹ yà náà. Yeah. At the a comeback, TikTok, sorry. Sorry in the breaking transmission. Sherry, inú mi dùn pé ọmọ my mi ọkùnrin ni. Ọlọ́run, joy overflow nínú mi. Bíbélì jẹ́ kó yé mi pé èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san kaluku gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀. Wùmí, sórí gbogbo nǹkan tó ń because ó kọ́ dú ẹ kọ́ dú ẹ kọ́ dú ẹ kọ́ fa òbú ẹ yá òun ló wà lọ́pọlọ ẹ ọpọlọ ṣeré lọ́pọlọ ẹ because ẹ pé òun mọ ni wàá máa ro ọjọ́ ọ̀la wàá máa ro pé ọkùnrin ní ọmọ tó pa yìí ọkùnrin lọmọ tó deprive àwọn òbí ẹ láti má súnmọ́ ọkùnrin ní tiẹ̀ náà Wùmí o lè sọ láyé pé kí ọmọ ẹ kó fẹ́rù obìnrin kó fẹ́rù ìyá tó ní ò lè sọ wù mí ò lè sọ comfortably kó gbá ìyá ẹ báyìí kó sọ pé èmi o ọmọ mi níbi tí wà mí dàdé o mú mi ò lè sọ pé kọ́mú ẹ ọmọ ọba tó gbé dání yẹn ò lè sọ pé tó bá máa fẹ́yàwó láyé ẹ̀ kó fẹ́rù obìnrin bíi tiẹ̀ because ọmọ ẹ̀pọ̀ lórí burúkú obìnrin ni ẹ́ àṣìgbé ọmọ wọ́ọ̀dì ni ẹ́ àṣìtáyìn obìnrin ni ẹ́ obìnrin tó fi ṣépè fóbìnrin ni ẹ́ ò fo fobinrin sọ ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ẹ gbogbo nǹkan tó jẹ́ kí ojú àwọn parent Mohbad rí látòkè délẹ̀ gbogbo ẹ̀ <laughs> ìyẹn tọmọ yẹn bá ẹ kalẹ̀ o mo là o ìyẹn tó bá ẹ kalẹ̀ because ipa ipa tẹ pa tẹ̀dẹ̀ ẹ lè padà gun bẹ́ẹ̀ o lè pa ọmọ lọ́mọ kò wá níwọ̀ fẹ́ wàá máa dìràgà bó kò possible umi? there is something called karma go and read about it law of karma ni eléyìí ṣe pọ́n ṣépè fọmọ ṣe fẹ́ gbọ́ eléyìí ò ṣe pọ́n ṣépè fọmọ ò jẹ́ káwọn òbí Mohbad jèrè ọmọ ìwọ náà lè jèrè tiẹ̀ gbàgbé kó ń ṣépè analysis là ń ṣe wáyé pé mo pariwo Wunmi ò gbàgbé páwọn òbí ẹ̀ wọ́n useless gbàgbé páwọn òbí ẹ̀ sórí kí òbí mi ma ṣagọ́tà kóbi mi jẹ́ the worst òbí láyé they are still our parents ẹ gbàgbé àfitẹ́ bá fẹ́ kó lórí búkú kọ́ máa tàn yín kí being ẹ̀yin tẹ́ ń wò mí lọ́sàn yìí kí worst parents on earth your parents are your parents they are irreplaceable forget it no matter what they have done to you forget it they are irreplaceable. <coughs> ṣé ẹ gbọ́ mi Wùmí ó bàbá Mohbad jèrè ọmọ àwa máa sunkún olórí burúkú kiri wà náà ṣépè fọmọwọ́ ẹ̀ tó o bá wùwẹ̀ èpè tó fi lè ran ọmọ ẹ̀ èpè ò lè ran ẹ̀ náà ṣùgbọ́n tí mo pò ti wùwẹ̀ èpè Mohbad finú wénú ó jẹ́wọ́. <laughs> ó pa ọmọ ọlọ́mọ ó wá fẹ́ jèrè tiẹ̀ how is that possible. ọlọ́run àtijọ́ ló ń pẹ́ múyàn mi ọlọ́run ìsìn pé àti go ni tó bá bọ́ síta náà láti sọ pé di born again wáyé ìjẹ̀yà ẹ̀ ọlọ́run àtijọ́ lóhùn ó ṣe fún yàn pay as you go ni Wùnmí ẹ jẹ́ ká máa mm. Okay. Mohbad told me anytime I go there, I should call him. He will tell me to let me back my child, my, my son, my son, my grandson. But I did not go there again after the day I went there with my mom, Shengbom. After Mobile's death, I left Ikorodu I, I, and went to his house. When I got there, I asked Omoumi what I had done to offend her. Shengbo, ìyá Mohbad no ń no lọ́wọ́ kilo kí lòun ṣe fún láti offend ẹ̀. Meaning kí lòun ṣe fún tó fi pa òun lọ́mọ ṣe wọ́n ti pé ìyàwó sọ pé òun ń sùn òun ọmọ yẹn kọjá lójú òun ní Monday òun pé ó ní kò sí nǹkan kan two hours later ló sọ pé ẹ ní kò kọ ọmọ mọ́mì mi o ẹ ní kò kọ ọmọ ṣe rántí ìyá yẹn nígbà tó òun débẹ̀ òun ní when I got there. Mm-mm. <clears throat> mo ti ẹni ṣe wọn. After I left Ikorodu, I went to his house. When I got there, I asked Omawumi what I had done to offend her. She broke down in tears and asked me to forgive her. What is happening here? An intellectual stand, please can you analyze this for us in your next videos? Ìyá mobile, sọ pé lẹ́yìn tí kú. Ṣé ń gbọ́? Ó nígbà òun béèrè lọ́wọ́ mi pé kí ni mo ṣe fún ẹ Wùnmí kí mo ṣe fún ẹ tí mo fi ṣẹ́ tó fi pa mí lọ́mọ ó ní Wùnmí bẹ̀rẹ̀ sí oni ki ya ní kíyà Mohbad dáríjì òun dáríjì ẹ for what tó bá yẹ pé ọkọ ló pa Mohbad àbó mọ ń pa ikú Mohbad ìyá ìwádìí ó ní kí lòun ṣe tó fi ṣẹ màá láyà yẹn ń gbàjú ni pé ṣé ìyá wèrè ọkọ mi kú ẹ sọ pé kí ni mo ṣe màá gé ìyá yẹn láyà jẹ ni but Wùnmí ò lè ṣe She can't do it because guilt is written all over her. She's guilty of Mubas death. She knows about it. She, she, she partook in carrying out the event. So, she couldn't, she doesn't have that guts to look straight in Yamubadi pé kill me or come mi kú ẹ sọ pé ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ là ń sọ mí báyìí. Ṣé gbádùn I will walk that woman out of my house. But she can't do it.